ikú lèrè ẹ̀ṣẹ̀ adájọ́ ní kí wọ́n lọ yẹgi fún dàírù tó gún ọ̀rẹ́ ẹ̀ pa nítorí ọgọ́rùn-ún náírà nítorí bó ṣe gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí ọgọ́rùn-ún náírà hundred naira onídàájọ́ mukhtar yushau tiléẹjọ́ gíga kan nílùú gúúsù nípínlẹ̀ sanfara ti ní kí wọ́n lọ yẹgi fún ọ̀gbẹ́ni anas dairu ọ̀bẹ olójú méjì ni wọ́n ló fi gún shamsu ibrahim pa lórí èdè àìyedè kékeré kan tó bẹ́ sílẹ̀ láàrin wọn nítorí ọgọ́rùn-ún náírà one hundred naira. aláròye gbọ́ pé agbègbè kan tí wọ́n ń pè ní ngwadalatu nílùú gúúsù nípínlẹ̀ sanfara làwọn méjèèjì yìí ń gbé àti pé ọ̀rẹ́ láti kékeré làwọn méjèèjì ọ̀hún kó tó di pé owó tí ò tó nǹkan díjà ńlá sílẹ̀ láàrin àwọn méjèèjì lọ́dún 2017 káwọn èèyàn tó wà lágbègbè náà tó mọ ohun tó ń ṣẹlẹ̀ dàírò ti fa ọ̀bẹ ọwọ́ rẹ̀ yọ ó sì fi gún olóògbé náà lẹ́gbẹ̀ẹ́ kùn ojú ẹsẹ̀ ni tọ̀hún ti ṣubú lulẹ̀ tó sì kú kó tóó di pé wọ́n gbé e délé ìwòsàn ìjọba tó wà ládùúgbò náà agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Zamfara barista Monsor Lawal ní ẹ̀sùn ìpànìyàn ni àwọn fi kan olùjẹ́jọ́ yìí tó sì jẹ́ pé ikú ni ìjìyà tó wà fẹ́ni tó bá jẹ̀bi ẹ̀sùn náà ó rọ adájọ́ ilé ẹjọ́ náà pé kó wo ohun tó wà nínú ìwé òfin iwájú rẹ̀ kó sì fi ṣe ìdájọ́ olùjẹ́jọ́ ọ̀hún kó ba lè jẹ́ ẹ̀kọ́ ńlá fáwọn míì nínú ọ̀rọ̀ adájọ́ ilé-ẹjọ́ náà onídàájọ́ Mukhtar ó ní lẹ́yìn tóun ti gbọ́ gbogbo atótónu lọ́ọ̀yà olùjẹ́jọ́ àti ti agbẹjọ́rò ìjọba ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wà pé olùjẹ́jọ́ jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án adájọ́ ọ̀hún ní kí wọ́n lọ yẹgi fún Dàírù títí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀ gẹ́gẹ́ bí ìjìyà ohun tó ṣe yìí gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé òfin ìlú náà àti ti orílẹ̀-èdè wa pé pípa ni kí wọ́n pa ẹni tó bá pààyàn ṣá o agbẹjọ́rò olùjẹ́jọ́ barista Mohammed Ahmed Jamo ti láwọn máa gbé ìdájọ́ náà yẹ̀wò dáadáa táwọn sì máa tó pẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí rẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.